الله وعلى آله وصحبه ومن والاه وبعد السلام عليكم ورحمة الله وبركاته أتي إجابة لقاء محمد صلى الله عليه وسلم هو خير هذه الأمة لأهله وهنا يدل منه شيء استدلالات على اول أدري كنت جيدي ما في sọlá tó àpò lójoojúmọ́ àlejò tó lọ bá àlejò lọ máa ń lọ sọ́dọ̀ ìyàwó àkọ́kàn wọn lọ wọn lábẹ́ àwọn kó tó wá di wípé wọn pàbọ síbi ẹni tí wọn wà. eléyìí ẹ̀kọ́ ńlá lẹ́sẹ̀ báwọn ìṣòro ìṣòro ìyàwó méjì ìyàwó mẹ́ta ìyàwó mẹ́rin àyè wà láti lọ bẹ́ẹ̀ àwọn ìyàwó rẹ̀ yìí wọ̀ lẹ́yìn sọ̀lẹ́tò làwọn láti lọ wà láti àwọn kó tó di pé ọjọ́ tó wà lọ́dọ̀ tó wà náà dé. Àlẹ́ sọ̀rọ̀ wà lọ́wọ́ ìṣẹ̀lẹ̀ àárín ìyàwó mẹ́jọ ni wọ́n ti máa ń pín ọjọ́ yàtọ̀ sí ìyàwó ẹlẹ́kẹ̀ẹ́ta. Bí ó ti wá wípé ìyá ńlá wa dáwùdà ọ̀bí ìwà ọ̀hánṣá ló ń tó dáná nígbà tí wọ́n ń dàgbà wọ́n fi ọjọ́ wọn wọ́n ààyè ọ̀bí ìwà ọ̀hánṣá. ilé ìtumọ̀ sí pé nínú ọjọ́ mẹ́ta ẹgbẹ́ àwọn mẹ́ta là ní ìṣòro àti là táwọn akẹ́kẹ́ kù sọ́dọ̀ rẹ̀ àwọn yóò wá ṣàlàyé síwájú àwọn ìyàwó yẹn wọ́n pé mẹ́la wọ́n á mẹ́sàn tó kù yẹn nínú ọjọ́ mẹ́sàn àìsà máa gba ọjọ́ méjì àìsà máa gba ọjọ́ méjì ọjọ sí àti sáwùdà eléyìí pé obìnrin tí àti ogún kò sí tó burú nínú kóbìnrin kó pin orogún rẹ̀ láwọn ọjọ́ ọ̀sẹ̀. ìgbàgbà bí ọkùnrin ọkùnrin ọkùnrin wá sọ́dọ̀ tó òun yọ̀ǹda àwọn ọjọ́ tó fọ́. ومن تنازل عن حقه فلا لوم عليه ẹni tó bá kọ́ ara rẹ̀ tó fi mẹ́tọ̀ọ́ rẹ̀ tó fọ́ lómi àlẹ́nu tàbí lẹ́kọ̀ọ́ òun fúnra ara rẹ̀ náà ló kó mẹ́tò òun wọ ẹlòmíì. pàápàá jùlọ tóbi ní bá ń fura pé òun ti ń dé lẹ́rù kan tó ṣe pé òun ò wú ọkọ mọ́ òun fẹ́ òun lé ọkọ òun dá dúró dá máa gbé. kò sí tó burúkú bẹ̀rẹ̀ kó lu àǹfààní yẹn láti wo kálọ́kọ́ fẹ́ràn kan nínú àwọn ìyàwó yòókù kọ́ wá ló ń kúrò lọ́jọ́ tó. ọkọ wo gbígbọ̀n tó gbọ́n eléyìí lọ́jọ́ tiẹ̀ yóò fi wọ̀ lọ́jọ́ náà dé lórí ìtọ́kọ tó tọ́ lọ. eléyìí nìkan ti sọ́wọ́ dàgbà. وابن القيم رحمه الله هذا هو من صحيح مسلم يمكن أقننا على واحد صلى الله عليه وسلم بنت صفية بنت حيي كان صلى الله عليه وسلم ويتوفي دخولا أحسن ètò wa nínú sọ̀rọ̀ ìmùsùlùmí yẹn ẹni tó bá gbọ́ yìí lọ sí ibi wípé sọ̀fẹ́yà òun náà tó bọ àìsàn lọ́jọ́ tiẹ̀ ọjọ́ tiẹ̀ wá di mẹ́ta àti sẹ́yìn. ìwọ́n tó ṣẹlẹ̀ ni pé ó ṣẹlẹ̀ rí níjọ́ kan ó ṣẹlẹ̀ rí níjọ́ kan ibò kọjọ́ kan lè fún àìsàn. àmọ́ kì í ṣe kó dojúmọ́. pẹ̀lú ìdẹ́lẹ́yìn ilé ìjọba ti ṣe jẹ́ mẹ́rin. àìsè rọ́bì lọ àná tí wọ́n ti kùn lọ́jọ́ yìí wọ́n fura ikú òun ni obìnrin dáná ti sọ̀rọ̀ bá àdìsẹ́ lọ sí ọ̀fẹ́ rẹ̀ kò sí tó burú nínú kí èèyàn ní àwọn méjì mẹ́ta mẹ́rin tó fẹ́ràn kan ju èkejì ẹ̀kẹta ẹ̀kẹrin lọ nítorí pé ọkàn èèyàn ní kọ̀ǹtò lórí ọkàn ìwé èèyàn ní kọ̀ǹtò lórí ọkàn owó tí ọmọ ná àti tàbí ọmọ pín owó tó ń ná àti tó pín ọ̀ràn ẹ̀ lọ́jọ́ kò sí lọ́pàá láàrin àwọn ìyàwó rẹ̀ rẹ̀. àwọn ọjọ́ ìrètí bọ́ wà lọ fẹ́ nìkan ní dọ́bùlì nígbà tó ọ̀dọ́ sódẹ̀ nìkan. tòun wọn kura bá rẹ̀ tó bá àìṣẹ́ rẹ̀. ẹ̀rẹ́ sọ ètò pé nǹkan tó pa wọn ṣùgbọ́n o táwọn gbòòyìn lọ síbi pé lọ́kùnrin láti lọ sùn lọ́dọ̀ obìnrin kan èyí kó lè bá a bá lóyún lábẹ́rẹ́ nítorí pé kí àgbà yóò pẹ̀lú káfíńyàwó nǹkan kan bẹ fún ọ̀gbìnrin àlùkòlù àlùkòlù òun náà ni èèyàn kó káàkiri láti rí ìyàtọ̀ tòsí bọ́lọ̀ ti dá wa ọlọ́run dá wa lẹ́nu tó ọ̀ràn dá gbé ẹni ọ̀ràn bọ̀ ọ̀nàjú ẹlẹ́yìn tó máa ṣàkóso sọ̀rọ̀ tí wọ́n gbé wọn nìkan lọ́kàn wa gbogbo gbà ó lè má pé ó lè mẹ́tì náà kọ́kọ́ lọ ló ti lọ abo ó ń ro nǹkan ọ̀rẹ́ ní bọ́ọ̀dá mọ̀ ó ń ronú ọ̀rẹ́ ní bí ó léèrè ọ̀ńdá pọ̀ ẹ̀sìn ọ̀sẹ̀ bíi títí bẹ̀rẹ̀ náà ní ká máa dáàbò. tó torí délé náà ti wá lọ sọ́dọ̀ ìyàwó rẹ gbogbo àná onìkan ní dáàbò lónìí yọrọ ẹni máa bá gbé gbogbo tẹ dá onìkan ní lórí ìbáṣepẹ mẹ́ta lọ́wọ́ ni orí tẹ yọrọ gbogbo tẹ ẹni onìkan ní lọ́wọ́ ẹni tó rí láàrin ọjọ́ mẹ́rin tó ṣe ó ti pàpà rẹ̀. wàhálì yìí ara àwọn àǹfààní tó wà nínú pé kò ṣe lọ́dẹ́lé kò lọ́dẹ́lé yìí òun náà ní pé ọ̀rọ̀ ẹni bá nájú. yọ̀ọ̀rọ̀ ẹni máa bá a sọ̀rọ̀ yóò sì sí ní pé òun náà lọ́kọ̀ọ́ yàtọ̀ sí kó jẹ́ pé ìlú ìtẹ́lu máa ń ṣe tó fẹ́ àwọn méjì mẹ́ta yọkà pàtàkì bí aṣọ tó fi gbòòrò ọdún méjì ọdún mẹ́ta wọ́n ti máa lọ́kọ̀ àtìyàwó ara wọn ni irú ewu ni àbúrò ọlọ́kọ bí aláìlọ́kọ Islam kò fara mọ́ wàkíwà ìjọba ìgbìmọ̀ pọ̀ ní ìdí obìnrin ẹ mọ́ ọ̀ọ́lẹ̀ tó ti kọ̀ lọ́kọ̀ mi. obìnrin náà èsì ikú ọ̀fẹ́ máa dágbé ní tòun. ọkọ̀ tí lẹ́sẹ̀ máa bẹ̀rẹ̀ pé tí mo lè wá àwọn eléyìí ṣe ìyàwó àwọn àyà tó ti yà yàkuyà nìyẹn. nítorí pé èwo ni àkùrọ̀ wa máa sọ̀kọ́ bí ọmọ ọ̀dọ̀. bàbá ń dágbé ìyá ń dágbé ìsìláàmù mú wa islam ọmọ wa ní pé ibi tẹ́lá ti jọ ń dájú àbòsí ọ̀sẹ̀lẹ̀ náà ni àbòsí ọ̀sẹ̀lẹ̀ ọwọ́ àbí lónìí ọwọ́ abẹ́ lọ́la ó ti ẹjọ́ méjì méjì ní jọ́ méjì ní jọ́ méjì náà ó ti jọ́sẹ̀ ọ̀sẹ̀ kọ̀ọ̀kan ní ọ̀sẹ̀ sábì ọ̀sẹ̀ kámẹ́ọ̀. ṣùgbọ́n atáwọn ìgbé gbogbo ló ti lè tó pín ìlànà ni pé lẹ́yìn àwọn lójoojúmọ́ ọ̀tọ́nà kọ́ lọ wà láfíà àwọn obìnrin rẹ̀ wọ̀ èsì bùkátà owó èyí tí ẹgbẹ́ pé bóyá rẹ̀ ń dé ìṣá rẹ̀ ń tọ́ra rẹ̀ ètò ti kó ẹgbẹ́ kó ọgbẹ́ kó sí ní túrú ọ̀rọ̀ kan ọgbẹ́ kó ọ̀rọ̀ kan lọ. àwọn sọ títẹ̀sí mẹ́wàá ló ló ń bí olùtẹ̀sí mẹ́wàá lọ́wọ́. àwọn ọ̀rọ̀ sọ náà láti gbé tẹ̀sí mẹ́wàá kò sí dáàtọ̀ bí ẹ̀ wúra ní tẹ̀sí mẹ́wàá. tòtòrí pé ọlọ́run dá wa wọ́n jura wa lọ. ẹlòmíín wà títí pé bàbá ti dọ́dọ̀ ẹbí dọ́gbọ́n dé ọ̀fẹ́ lu ọgbọ̀n ìṣẹ́jú. wọ́n ń lọ ní ẹgbẹ́ ẹ̀dàpọ̀ ẹ̀dùn ọmọ tó rántí ọ̀rọ̀ kan ẹ̀dàpọ̀ ẹ̀dùn ọ̀rọ̀ kan tó sẹ́kù. títí ṣe lu ọgbọ̀n ìṣẹ́jú. wọ́n wá pẹ́ ìṣẹ́jú tó lò ń bì náà ló lò lọ. torí bí eléyìí tó bá ti dẹ̀yìn áńpìlì ọjọ́ níta nàbì sallallahu alaihi wasallam. àdébì sallallahu alaihi wasallam a máa bá àwọn ìyàwó rẹ̀ lò bẹ́yà lákòókò òru tàbí nígbẹ̀yìn òru ìyẹn ní kí gbogbo àti bá wù a bá àwọn ìyàwó rẹ̀ lájọṣepọ̀. ìgbà míì tó bá ti bá àwọn ìyàwó rẹ̀ lò lákòókò ooru ó ti ti kọ́ lọ wẹ̀ kó tó sùn. ó sì ṣeé ṣe ń gbà mí kó sàlù àlá kó tó sùn. ṣùgbọ́n ọ̀rọ̀ tó wá nígbà Àìṣà radiyallahu anha wọ́n sọ ikú ṣeé ṣe kánàbí sallallahu alaihi wasallam kọ́ bá àwọn ìyàwó rẹ̀ lájọṣepọ̀ kó sì lọ sùn láì fomi kanra láì wẹ̀ láì sàlùwàlá Ibn Qayyim rahimahullah wọn láti sèyìn láti sẹ́ni ẹni gbogbo àtúnṣe pé kìí fomi kára bóyá fún àbálò àlálẹ́yìn tó bá bá obìnrin rẹ̀ lòkú tó lọ sùn wọn láti sèyìn àwọn sì sàlàyé rẹ̀ nù síra mi ó ti ṣe ṣéńgá mi ká nàbí sallallahu alaihi wa sallam ń tọ́pá gbogbo àwọn ìyàwó rẹ̀ lò pọ̀ lóru kan pẹ̀lú ìwẹ̀ kan eléyìí báyìí olówó àbùkátà fíkù mi nígbà tí sọ pé tóbìnrin bá ń bẹ àtọkùnrin bá ń bẹ lọ́dọ̀ obìnrin kan gẹ́gẹ́ bá ti ṣe rí náà nínú ìlànà ànábì sallallahu alaihi wasallam tó bá ti di pé ilẹ̀ tú ọ̀dọ̀ ẹni tí wọ́n wà nílé rẹ̀ nìkan ni wọ́n wà tó bá wá jẹ́ pé tilẹ̀ bá ti tú ọ̀dọ̀ ẹni tí wọ́n wà nílé rẹ̀ nìkan ni wọ́n hàn wà báwo ló ti wá ń ṣẹlẹ̀ nígbà náà sọ̀rọ̀ lọ́wọ́ àríwá ìṣẹ́lẹ̀ wọ́n tún bá gbogbo àwọn ìyàwó wọn lájọṣepọ̀ lóru kan náà tó dé tẹ̀lìkan. láṣẹ ọ̀sẹ̀lẹ̀ ẹgbà wa ti wá pẹ̀lú rẹ̀ láwọn ẹgbà wa tó fẹsẹ̀ nílẹ̀. ṣùgbọ́n eléyìí ó lè jẹ́ nínú ọ̀pọ̀ ètò ìnàbí sọ̀rọ̀ lọ́wọ́ àríwá ìṣẹ́lẹ̀ ohun tí ó jẹ́ special fáwọn ìṣòro àtẹlà nìkan yàtọ̀ sẹ́lò. Ike kọ̀ wá ń lé nìkan kọba alájọṣepọ̀ kó tó lọ́lẹ́ ẹlòmíì kó tó bá alájọṣepọ̀ kó tó lọ́lẹ́ ilé ẹlòmíì lóru kaná kó tó bá alájọṣepọ̀. Ó lè jẹ́ ẹ̀kọ́ ayé ànàbí sọ̀rọ̀ àríwá ìfẹ́. Nítorí ẹ̀sẹ̀ bá gbàgbé nínú kẹtí ní ọkọ yìí ti sọ títí káàkiri kọ́ dọ́gba láàrin àwọn obìnrin tí ọ̀ràn yẹn náà lórí àtẹ́jú àbí ìsọ̀ràn yẹn tẹ̀ bá gbàgbé. tó torí irú àwọn nǹkan báyìí náà ní òkútọ̀ èyí táwọn àti dọ́gba títí káàkiri ọjọ́ dọ́gba láàrin wa gbàdá ti wà lọ́dọ̀ ẹnìkan síra tó wà lọ́sọ̀dọ̀ ẹlòmíì. ó túmọ̀ sí pé àgbọn nǹkan tí wọ́n ara tí wọ́n rí nǹkan sọ pé tọ́nà yẹn náà lórí àlẹ́ ìṣòwò àti làbí ìtọ́nà yẹn. torí ìwọ ọkọ̀ tó ṣe ọ̀ tó ní àwọn méjì tọ́wọ́ alẹ́ nìkan tọ́wọ́ alájọṣepọ̀ tó tún á bẹ́ẹ̀ lómi ọ̀tọ̀ ọ̀tọ̀ sí wọn lábẹ́ òkè ọlọ. lẹ́yìn náà fẹ́ẹ̀ wá tó gbàgbé nínú tó ti síwájú ànábì sallallahu alaihi wa sallam ọlọ́run bá fún ní agbára ọkùnrin bí ọgbà fẹ̀yàwó kọ̀ọ̀kan kọ̀ọ̀kan kọ̀ọ̀kan lọ́nà mẹ́jọ ànábì sallallahu àti máa bá wọn lájọṣepọ̀ sẹ̀nà pé wọ́n á jẹ́ kí ẹni tí kò lágbára kan lọ sí sí wọn kò sí tàbí ṣùgbọ́n igbó lè tòṣù kan tí wọ́n máa fi omi gbóná bá tí wọ́n máa fi bá lẹ́yìn. ṣùgbọ́n ànábì wa sọ̀rọ̀ bá àdìwà ìṣẹ́lẹ̀ ọlọ́pàá wọn ní kápá bá. sálẹ̀ ìṣòro náà ti nàgbà bá ogun àlòpọ̀ mẹ́rin ó ti fi kọ́ wẹ̀ lọ́dọ̀ ẹ̀ kọ̀ọ̀kan kó tó lọ́dọ̀ ẹ̀ kejì. wọ́n máa bá lò wọ́n wẹ̀ wọ́n lọ́dọ̀ ẹ̀ kejì. wọ́n máa bá lò wọ́n wẹ̀ wọ́n lọ́dọ̀ ẹ̀ kejì. ẹ̀gbà wo ti sọ fún wa kò lè bá àtàkìrì lòtú sọ fún wa kí ń gbàdánù ìṣòro bá àtúnà àwọn ìyàwó wọn kọ̀ọ̀kan yìí ló pọ̀ wọ́n yìí dá màá ní ìsìn wọn lára èyí tó bá dé pé wọ́n kàn bá wọn lò pọ̀ wọn dá màá ní ìsìn wọn lára wọn náà lè pè yẹn sì ká tíráì tòṣùgbọ́n ọba lò wọ́n dá màá ní ìsìn lára agbára kọ̀kọ́ sá lọ náà tó ti dẹ́gẹ́dẹ́gẹ́ tòṣùgbọ́n àti ìdùnnú àti ìrànkó kéèké tó bá bá wọn lò tuntun dáná ní ìfún alára agbára tó ń bẹ wọn ti lọ fẹ́ lómi ọ̀dájú pẹ́ lómi ò lè ṣe bẹ́ẹ̀ ẹ̀sọ̀ sáà nàbí wa Muhammad sallallahu alaihi wa sallam. ó sì ṣe é pé nígbà míì sẹ́nu ìdúró ọ̀sẹ̀ ọkọ̀ bá gbó wọn lò kó tó di pé wọ́n fèsì mi tó di pé wọ́n wẹ̀wẹ̀ kan kó tó di pé wọ́n wẹ̀ ìwẹ̀ kan. eléyìí tó túmọ̀ sí pé láti wà ìyàwó rẹ̀ náà ni tó bá ti bá lò tó bá ti fẹ́ bá lò àbí ti sọ pé kọ̀tàlù àlá yóò fún ọ lágbára láti tún lè padà tó ẹgbà àwọn eléyìí ti fi hàn wáyé pé bó bá wù ọ kò lè má sàlù àlá kó tó tún ṣe kí ni kó o tó tún padà lọ bá ìyàwó rẹ̀. sẹ́yìn tó lọ́wọ́ àdìsí ìlànà máa ń ṣọ́ àbùrù àsìkò tí wọn bá dé fi ó yẹ fi òru jálù àwọn ìyàwó wọn pé ní wọn dé bí aago kọ òru wọn á lè wọn lọ kẹlẹ kó dání èmi ní èmi bàbá lágbájá àti wọn lọ sùn sínú kíláàsì wọn. wọn ò ní kóoru wọn ò ní fi jálù àwọn aráàlú wọn. kọ́nà àti ìṣòro àti sẹ́nà ńlá pọ̀ fún wa láti máa ṣe bẹ́ẹ̀. tí tíráàbù tá dé tẹ́wá gbọ́dọ̀ òòlù káwọn ṣe kó òòlù náà láti wọlé. àwọn olùmọ̀ọ́ni sábà fi rẹ̀ ni pé ìwọ ò ní fẹ́ rí ìyàwó rẹ ní ọ̀nà tí ó fi rí àléébù rẹ̀ tí òfin ń wọ̀. torí pé ọ̀fẹ́ kó lè bá àtẹ pẹ̀lú rẹ ní Islam ṣe wí nù ó ń fẹ́ obìnrin torí pé òun lè kọ́ ọ lẹ́wọ̀n tí ìbá ti tó bá ti kàrá ìdá káàárín bò ní ilẹ̀ sí. ìgbà náà ni wọ́n lè tẹ̀ wá bá wọn kọ́ra wọn. tó ìwọ fẹ́ kó lè bá fẹ́ pẹ̀lú rẹ títí ìgbà tẹ́ bá ti lé ayé lẹ̀. ìwọ wá ní tẹ́ẹ̀rí ní rírí tí ó mú kí ìkórìíra rẹ̀ wà lọ́kàn rẹ̀. ìdílé sọ́ọ̀tì nípa ọmọ ìjà lù lóru nítorí pé tó bá jáàlù lóru ó ti ti kó dé pé ó gbàdọ̀ jáàlù yẹn àbúrò àwọn kó mọ̀ wá ó ti sùn àtìkò tó rí tó dé tó dí wàràwàrà ó ti fanana sẹ́nu lọ́wọ́ wò ó lọ́wọ́ rí lala lẹ́nu rẹ̀ abẹ́rẹ́ kámẹ́rà nítorí yẹn wá yí ọ̀pọ̀lọ̀ lọ́ba ẹ̀ lọ́wọ́ àti ìdára rẹ̀ náà sílọ́gbẹ́dá náà olùmọ̀ ẹ̀rẹ́ tiẹ̀ láéláé tó tí bí òṣèlú kí sí máa ń fẹ́ mi tó ìsìláàmù fẹ́ ìsìláàmù fẹ́ kó ọmọ akọ kó kó kó obìnrin rẹ pẹ̀lú àpáyé àkàrà kó ọmọ tó ṣe ṣe kọjá kó olùtọ́ jáde ní a lè ṣe English for the first time in our life after marriage just on you. tòdì wá dé tẹ̀lé. Bàbá àwọn olùgbé bàbá kan kí ló ti fi wí? Ṣé lápò ẹ̀rọ bí wọ́n sọ ọ́ lẹ́nu? Àdúró rẹ̀ tó ẹ lọ pé gbogbo títí ò lè tẹ̀lé náà. Títí ò lè tó dé hà wọ́n fẹ́ lè sọ ọ́ lẹ́nu. Tó tó ní ẹ̀ ẹni tí ọba ti nípalẹ̀ mọ́ fún un tí ọtọ bá tọ̀ lé òní máa sáká. tó o fún ẹni pé jọ bàbá mi yìí tọ̀ lé kò sí bí o ti tó ké láyé wà láì òsì tó fi máa wò ó kéèké ní àtọ̀ lé. tó o torí ẹ̀ Islam wà láì sọ dáadáa yìí. Àwọn tilẹ̀ bá ti máa ẹ̀rọ kíkálukú ti sara kó sá lójú àtọ̀ lé àti fún wa wọ́n ti palẹ̀ gbogbo kí ni wọ́n. Bá lọ́dún tí ẹlẹ́yà sábẹ́lẹ̀ náà. àmọ́ tọ́gbọ́ wa lọ wọlé tó lọ bá wọn lóru náà kò burú o àmì ìtọ́ dáàkì nǹkan ọmọ ìjà lù wọn lóru. ẹ sọ pé nìsín ó dé dé pẹlẹgbẹ ńgbà tó dé lóru òru náà lọ wọlé kò sí wàhálà. ìgbésẹ̀ ńgbà tó wà lọ́nà ayé ti dá ilẹ̀ rẹ̀ lò gbogbo gbàtú wa lónà ìlú owó lẹ́wà bá àti wà jẹba àgbo lẹ́wà bá àti wà lólo olùhà ní ti ń kọ. títí àti wà nǹkan títí ń kọ àlójẹ tọ lórí pàpàpàpàpà kọ́ ti palẹ̀ gbogbo lé mọ́. tó eléyìí bọ́yá ìwọ́n lè má sùn. pàápàá jùlọ títẹ̀ bá ń bẹ lè máa sọ ọ̀rọ̀ tẹ̀ máa ti fẹ́ tó bá wù tó bá ti wù ọlọ́mọ tọ̀ lè bẹ̀rẹ̀ ló ti jẹ́ bẹ̀rẹ̀. lẹ́yìn náà afẹ́ wa fẹ́ bá wa sọ̀rọ̀ nípa oorun ànábì sọ̀rọ̀ bá àti sẹ́lẹ̀ ẹ̀gbá àti ṣe máa ń tají. ẹnìkan á ní ṣe ni gbogbo ara bá nàbí ṣe máa wọ́n bá nàbí ṣe máa yàwó yàwó rẹ̀ ẹbí ṣe máa ń sùn bẹ́ẹ̀ ni ọlọ́dún lọ́kọ́ ní ká àwòkọ́sí lè wà fún alára àdẹ́sọ̀lá àtẹlẹ nígbà máa wá àwòkọ́sí àdẹ́sọ̀lá àtẹlẹ síbọ̀ máa dì láàmú àwòkọ́sí. àbí máa kíní kan àná ìdí wa là àwòkọ́sí táàbà sì máa pa àdó láti ṣe fẹ́ àwòkọ́sí. báwo la náà yìí máa sùn báwo máa máa jì? àdẹ́sọ̀lá àtẹlẹ nígbà míì wọ́n máa sùn lórí ìtẹ̀ wọ́n máa sùn lórí ìtẹ̀ ìgbà míì wọn á ti máa sùn lórí ìtẹ́ tí wọ́n fa wọ́tẹ̀ ìtẹ́ tí wọ́n fa wọ́tẹ̀ àwọn sùn lórí rẹ̀ ńgbà rẹ̀ ìgbà míì wọn á ti máa sùn lórí ẹni àti wọ́n ti fún gbogbo ọmọ àlẹ́gbẹ̀ẹ́ adámọ́ ni ẹ o wọ́n á máa sùn lórí ẹni ìgbà míì ẹ̀wẹ̀ wọ́n á máa sùn lórí ìpẹ́ lókè ilẹ̀ lórí ìpẹ́ sallallahu alaihi wa alihi wa sallam

سبحان الله النبي صلى الله عليه وآله وسلم رسول الله wọ́n ti máa sọ lórí mẹ́sì ńgbà míì ilé ìdókòwò àwọn sára rẹ jẹ́ tọ́wọ́ agbélẹ́fẹ́ lọ́nà tòsí torí bá anábì máa sún lẹ́ anábì tó ti lórí mẹ́sì. ilé ìtagbọ́nà àdébá kábẹ́ẹ̀dì rábẹ́ẹ̀dì o má sára rẹ ìpè ẹ̀bọ tó ní ìlànà ànábì ìwà àdìsẹ́lá ni wọ́n ti lórí ẹni ìgbà tí wọ́n á péyàwó ẹni wọ́n kọ́kọ́ tó lẹ́nu fáwọn ẹni máa ti bẹ̀. ìgbà tí àwọn á kékeré ẹ̀rẹ̀ ni tòkí àwọn náà wá fi yege wọ́n ti lóṣù lórí bẹ́ẹ̀dì. pa ìṣẹ́lọ pé mẹ́rin òfin ọlọ́run àbí lànà ànábì sọ̀rọ̀ àdìsẹ́lá ni ìgbà míì عبادة بن الصامت رضي الله عنه عباد أبي عباد ابن تميم أربع بواواه نفس يدور قوله قل رأيت رسول الله صلى الله عليه وآله وسلم مستلقيا في المسجد واضعا إحدى رجليه على الأخرى الإمام البخاري له بذلك والمولى النبي صلى الله عليه وسلم مستلقيا بالمسجد كان سوفين ليلة من مسلاته في يوسف وتكاكا وفين ليلة كل يوم لوكي وقال النبي صلى الله عليه وسلم أولا تكاكا من مسلاته لن يتوب بيه سيري كالوري يومين wọ́n tún bẹ́ẹ̀ wọ́n gbé ẹsẹ̀ kan lórí omi. ṣé ẹni ń bẹ́ẹ̀ bẹ́ẹ̀ ọ̀fẹ́ ní bẹ́ẹ̀ èrò láti ànábi tó mọ bá àríwá ṣiṣẹ́ lọ́kọ̀ fẹ́ ní bẹ́ẹ̀. èrò pẹ̀lú wà ń bẹ̀ àtàwọn òkúta kéékèèké. ètò ìdíje tó ti wá pọ̀ tó máa kí wọn ẹ wá gbó wá sí wọn bẹ́ẹ̀ ló ti ti máa dà ámà tó ti dẹ́rọ̀ pọ̀ tó ti máa sàn lórí wọn láì sọ̀rọ̀ bá àríwá ṣiṣẹ́ mo rí tó fẹ̀yìn lélẹ̀ tó a gbé ẹsẹ̀ kan lórí òkè nígbà tó sùn síbò ìdènà àtàlàtì ànábì wa nù sọ̀rọ̀ wá ìwà ìṣẹ̀lẹ̀ náà. Mátírẹ̀sì ànábì sọ̀rọ̀ wá ìwà ìṣẹ̀lẹ̀ dára ni wọ́n ń sọ lórí ẹ̀. Awọ ni wọ́n fi wọ́n ti fi kọ́ báyìí. Àwọn kókó koríko ni wọ́n á kó sínú ní àwọn kàtífà ẹ̀yìn náà àwọn kàtífà yìí jọ̀ wọ́n kó koríko pípẹ́pípẹ́ sínú ẹgbẹ́ tó bá sùn bẹ́ẹ̀ tó bá sọ́ra ibi tí koríko míì tó ti gbé wà tó yóò wọ̀n irú rẹ̀ ní kíni ẹni bá tẹ̀sán Ànábì sallallahu alaihi wa sallam. Tọ́ ẹlẹ́yìn tó bá tó lọ láti ọ̀gbọ́nra wọn ẹlẹ́yìn sùn lórí mattress wọ́n lè bá tó ọ̀gbọ́nra ti gbóná. àti bá lẹ́bi wọ́n sọ fáwọn ìyàwó wọn rí wọ́n fi fi ọlá ti bẹ̀ fún àìsàn hàn. wọ́n iná ẹsẹ̀ni Jibril wọ́n á dẹ́bi ní káfí mọ́ àti ní kóńnà ọ̀yọ́ àìsàn. Mọ̀lẹ́kà Jibril lọ́wọ́ abámi nígbà tí mo fi aṣọ òbúrẹ́ nìkan lóyún búra. yàtọ̀ sí àyíṣà. àyíṣà nìkan ló tẹlẹ̀ ibà náà fàtọ̀ òkúra rẹ̀ kúra yìí tí wọ́n fi ka ti wà bá. ilé ìtújọ́ la fún àyíṣà ọ̀gbìn ìwà ọ̀hún àná. lọ́kẹ́ náà ìrọ̀lẹ́ ànábì sọ̀rọ̀ máa rí àdìsẹ́lẹ̀ tìmùtìmù wọn òun náà wọ ní àwọn ti àwọn òun náà. àwọn koríko ni wọ́n kó sínú tiẹ̀ náà èyí kìíní jẹ́ sí òṣùwọ̀n àlẹ́bí sọ̀rọ̀ wá àdìsọ̀lẹ̀. bàtà ìdìbò wa tó máa lọ síbi tí wọ́n fi sọ̀rọ̀ tó máa ń fẹ̀yìn lílẹ̀ wọ́n máa sọ pé bẹ́sìmíkà àṣìyá wa àṣìyá wa lórúkọ ọwọ́ èdè tó tọ́ka lórí bẹ́ẹ̀ tó ha ó fi wá rẹ̀ ní lónìí. ẹgbẹ́ ìyẹn ti takò lànà lẹ́bi ọ̀sọ̀lá àìsàn. gbàtò bá ti lórí ibùsùn ọ̀tà lórí ibùsùn kí ni wàá sọ lẹ́sùn ní kọlọ́ ọ̀la àṣìyá wà ọ̀hún. ìtumọ̀ ńlá nù ìtumọ̀ ńlá nù. ẹ̀rí kó kọ́ ọlọ́run pẹ̀lú orúkọ ọlọ́run ni màá ti tẹ̀lé pẹ̀lú orúkọ rẹ̀ ni màá ti tẹ̀kú. báà bá ti ń wí tẹ́lẹ̀ ká tẹ̀ gbàgbà awi tẹ́lẹ̀ sábẹ́ rẹ̀ ti ní wí. Àdébí sọ̀rọ̀ lọ́wọ́ àti sẹ́lẹ̀ náà ti máa kó àtẹ́lẹ̀ ọrọ̀ méjèèjì wọn apapọ̀. Wọ́n wá tu àtẹ́gùn tó dàbí àtúntọ́ sínú méjèèjì. Wọ́n tu sínú ọwọ́ méjèèjì. Wọ́n wá pè kul huwa Allahu ahad. Qul a'udhu bi rabbil falaq. Qul a'udhu bi rabbin nas ànábì ó fi sínú ọwọ́ yẹn wọ́n fi lẹ́ẹ̀mẹ́ta mẹ́ta wọ́n wá fi ọwọ́ yẹn fi pa gbogbo ibi tí ọwọ́ wọn bá lè bà nínú ara wọn wọ́n fọwọ́ méjèèjì yẹn pa gbogbo ibi tí ọwọ́ wọn bá lè bà lára wọn. tọ́ èyí tẹ́lẹ̀ tó máa dúró ọkọ̀ pa òun náà lórí wọn kọ fọ ọkọ orí wọn wà ti pa àtọjú wọn wà ti pa àbíyókù wọn kọ pa àgbọn iwájú wọn tó pa àgbọn èyí. táyọ̀bí wọn bá wá sùn sọ̀rọ̀ láwọn àríwá ìṣẹ́lẹ̀ ẹ̀gbẹ́ ọ̀tún ni wọ́n máa fi lé yẹn sọ ẹ̀gbẹ́ ọ̀tún ló fi lé yẹn sọ. wọ́n á sì máa fi ọwọ́ wọn ọ̀tún wọ́n á máa gbé sí abẹ́ ẹ̀kẹ́ wọn ọ̀tún. ẹ̀dùn ó tún lórí àtẹ́lẹwọ́ wọn ó gbé ẹ̀kẹ́ wọn wọ́n tún wá sọ pé اللهم قني عذابك يوم تبعث عبادك ولا لا من بيجاره لدى دوت يا بنت يا ويروح wọn sọ láwọn. wọ́n tún máa sọ nígbà míì nígbà الله الحمد لله الذي أطعمنا وسقانا وكفانا وآوانا فكم ممن لا سافي له ولا مطوي ذكره مسلم kí a dúpẹ́ fọlọ́ ọba tó fún wa jẹ ọba tó fún wa mú ọba tó tó wa ọba tó gbà wá tó gbà wá láyé ibi tá a sùn mélòó mélòó ló wà nínú àwọn èèyàn tí ò lẹ́ni tí ó tó tí ò sì lẹ́ni tí ó fún níbi tí ó forí pamọ́ sí àmọ́ àdúgbò ìfọ̀nà ọ̀pọ̀lọ̀ fún wa gbogbo eléyìí. ẹ̀yìn náà mùsùlùmí ó tún ní nínú dáadáa bí mo máa ń sọ fún wa fi ẹ̀gbẹ́ lélẹ̀. سمع اللهم رب السماوات والأرض ورب العرش العظيم ربنا ورب كل شيء فالق الحب والنوى منزل التوراة والإنجيل والقرآن أعوذ بك من شر كل من شر من شر كل ذي شر أنت آخذ بناصيته أنت الأول فليس قبلك شيء وأنت الآخر فليس بعدك شيء وأنت الظاهر فليس فوقك شيء وأنت الباطن فليس دونك شيء اقض عنا الدين وأغننا من الفقر شوف أبو الآن قال الله صلى الله عليه وسلم من سوف إلى الله قلوا من سمعت الله قلوا على الله olúwa wa olúwa gbogbo nǹkan ìwọ lọba tọ tọ tọ la tọ la èso èso wóró àti kóró ọ̀la òun náà ti mú nǹkan mí jáde ìwọ ló sọ tẹwúrẹ́tà àti òjìlá kalẹ̀ àti àkùrọ̀ hàn mọ́tàdínlẹ́ o níbi àforó gbogbo ẹni fún níbi aburú gbogbo ẹni bú tó ti pé ìwọ náà bọ́ gba àkóso rẹ̀ mọ́ ìwọ lẹ́nu àkọ́kọ́ kò sí nǹkan kan tó síwájú rẹ̀ ìwọ lẹ́nu ìgbẹ̀yìn kò sí nǹkan kan sí ọ̀pẹ̀ lẹ́yìn rẹ̀ ìwọ ló hàn kò sì sí nǹkan kan jọ lọ ìwọ ló borí gbogbo nǹkan olókè gbogbo nǹkan kò sí tó lékè rẹ̀ wọ́n lọ́ba tó pamọ́ kò sí tó pamọ́ tó ọ wọ́n náà bá ní sàbẹ̀sẹ̀ o kò sì wá rọ̀ wá lọ́rọ̀ kúrò níbi o. ẹ dàpọ̀ ní ìrántí gbogbo àdúrà yìí táwọn ẹni náà tí ó nù ọlọ́kà jẹ lójú oorun tàbí ẹni náà tí ó kun yẹn máa fọ lẹ́kọ̀ọ́ jẹ lójú oorun ẹ fi àwọn èèyàn náà gbọ́ ní áfíà wọn ò fi Islam pín kankan mùsùlùmí lásán ló kọ́ yẹn wá dé ẹran kọ́dà ìyẹn wọn kò jẹ gbàtí òtún sí òtún gbókèlè kan náà sí. nítorí pé kò tẹ́sìn tẹ́sìn bá fi ẹwu orú àwọn àdúrà yìí ta ni wọ́n ti dà tí wọ́n kọ́ wá sí ẹnu ẹgbà tó. lẹ́yìn dáná àbọ̀mọ̀ ní kódà káwọ̀ lójú oorun tọ̀hún sílé yín dọ̀tí lọ sá. ìdílé bá ti dọ̀tí dà káwọ̀ kọ́ àdúrà nípọ̀. àwọn aláǹtakùn kó làwọn fẹ́ títí lọ́dọ̀ sí mi. àwọn ẹni tó ń bá kọjá tẹ̀ ń gbàgbà ìwọ́n dà bẹ́ẹ̀ ní aláǹdàkùn pọ̀ ilé yín. bàtàrà ẹ̀jẹ̀lẹ̀ ńlọ adúlá gbọdọ̀ ọmọ pọ́ńpù torí tẹ́lẹ̀ bá àkọ́lá ah, àgbàdo àpọ̀ tó rí àwọ̀ òní kẹ̀kẹ́ àwọn ìjọba aláwọ̀ lórí ọ àkọ́kọ́ ní gbẹgbẹ́ ayé ń pọ́n mọ́. ẹlẹ́ẹ̀kejì ní pé wọ́n ti dáhùn àdúrà dáná sọ̀rọ̀ máa fẹ́ sàmì ká máa ṣe kọ́ wá ní ìrírí tí ọ̀rọ̀ àtẹlẹ́ ní òbí kó o sì mú ọ̀kan rẹ kó o sì gbàgbọ́ gbígbàgbọ́ fẹ́nìkan nàka ọ̀wá ẹtì ọ̀pọ̀ pàṣípì rẹ àìsíkì náà dàtọ̀ kó. ọwọ́ àlọ́ jáde òbí tẹ́sí ọ ògbólógó dáadáa ní ojúkò ní gbọ́ ọ̀tà tó ọlọ́run sì mẹ́rin tí ó ràn ni. ọmọ àtàrà rẹ òsè tó ti ọ̀tọ̀ ọmọ tí dáadáa bá ṣe àlè báburú bá ṣe àlè. àwọn òrìlẹ̀ ìrìn ṣe mọ ọ̀rọ̀ rẹ̀. sọ̀rọ̀ ìlòmí ọba ti ẹ̀ débi tí wọ́n tó ìyàwó dàjẹ́. ìyàwó rẹ̀ bá dájọ́ gbé lọ́sọ̀ dàjẹ́. torí ìyàwó rẹ̀ ní í ṣe ọlọ́run ṣe o èèyàn ní í ṣe o. sínú wà fẹ́lẹ́ wọn kò obìnrin náà. إلا ما كتب الله لنا يقول سواء الله sẹ́yìn ọ̀gá bọ́ bẹ́ẹ̀. Náà tó òtún òtún bíi sẹ́yìn tó bá yọ ọ̀dà kó wá gbọ́nù rẹ tó gbé bọ́yá ìgbọ́nà lọ ń kọ́. Torí gbọ́nà sẹ́kọ̀ sọ́ra rẹ̀ ẹ̀tọ́ bá yọ ọ̀dà tó ní ẹ̀tọ́ bá tó kojú ó tó wá sílẹ̀. Ǹjẹ́ ìwà àtọ̀kọ́kọ́ lẹ́yìn òbí Ìbàdàn, gbọ́nà ti kọ́ fún ètò sọ́ọ̀mù the one we say, take it down, you won't feel alright. Torí di eléyìí, ọ̀rọ̀ àtàkùn ọ̀sàkùn wèrè kọ́ ọ̀dà wèrè lára jẹ́. Tọ́ nínú àwọn àdúrà mi náà, ó wá nínú àdéhùn sọ́hìn, sáré ìṣòwò àdìsẹ́lẹ̀ ẹ̀ẹ́dì máa ń sọ pé اللهم إني أسألك العفو والعافية في الدنيا والآخرة اللهم إني أسألك العفو والعافية في دنياي وأخراي اللهم بك أمسيت وبك أصبحت وإليك المصير اللهم إني أسألك العفو والعافية في دنياي والآخرة اللهم إني أسألك العفو والعافية في دنياي وأخراي وفي وفي أهلي ومالي اللهم اهل روعاتي واستر عوراتي واحفظني من بين يدي ومن خلفي وعن يميني وعن شمالي ومن فوقي وأعوذ بعظمتك أن أغتال من تحتي والله gbogbo àwọn kẹtí ń bẹ̀rù bọ gbogbo wọn ti tẹrí. ṣèké máa gbà tó ṣe yẹn ni pé wọn náà sọ mi bọ̀ ọ̀la mi. báyìí ni àti ẹ̀yìn ọ̀tún àti òsì mi òkè wọ́n sì wá ẹgbẹ́ kí ìyọ̀ lọ́mi mi gba ìka rẹ̀ lù. ẹ náà kí ló kúkú mọ́ níbo la kúrú náà fẹ́ gbà wá mọ́. ìyàtọ̀ títí wọn ẹ̀fọ́ kò sí sáré ìṣòro wọn àlè sẹ́nu àti sọ fún ọkùnrin tó bá sí lálẹ́ kà. lẹ́nu yẹn sẹ́lẹ̀ alẹ́ kẹrin ọmọ ìhàbẹ̀wò látẹ̀kọ̀ fẹ́. olùsọ́kàn ní gbẹ pẹ̀lú rẹ látọ̀dọ̀ lọ sí lòdì máa tó bìjì. rẹ́ni kámẹ́rà olùsọ́ àmàfẹ́ pẹ̀lú olùsọ́ látọ̀dọ̀ lọ sí ẹ̀rọ wọn jẹ́

ṣe ń darí bẹ́ẹ̀ tí wọ́n ti kọ́kọ́ lálẹ́ ẹjọ́ kankan tó sùn kàkàdà àwọn àyà mi ti tó ọ̀ sáwọn ọ̀rọ̀ sóòrò ìgbà wọn lè rí ẹni máa rọ́ péjì wọn mú kí wọn sábẹ́ lórí ẹ̀ wọn sọ pé ìjọba ká ìní ọ̀bẹ bẹ́ẹ̀ ọba àgbàdo kùrọ̀ àti lọ́kọ́ ọmọ ti ti parí torí ẹ̀ wọ́n náà máa bẹ̀rẹ̀ tó nà bá wá sí lóru. سبحانك اللهم إني أستغفرك لذنبي وأسألك رحمتك اللهم زدني علما ولا تدر قلبي بعد إذ هديتني وأكرم من لدنك رحمة إنك أنت الوهاب الكتاب الله من جواز أرسلنا táwọn ìbá tàkì lójú ọ̀nà òwì wọ́n ní gbogbo tá táwọn a máa wí. Ẹ̀rọ pọ̀pọ̀lọpọ̀ بطي وانا باوري قال لي صلى الله عليه وسلم فمتى بس عجبين فقلت سبحان الله والحمد لله ولا إله إلا الله الله أكبر لا إله إلا الله وحده لا شريك له له الملك وله الحمد وهو على كل شيء قدير اوعى تروحوا كل سنة ولايات القيامة من بني ما تنتهي لا تدوي àwọn gbọ́dọ̀ yẹn láti yẹn subhanallah walhamdulillah wala ilaha illallah allahu akbar la ilaha illallah wahdahu la sharika lahu al-mulk wa lahu al-hamd wa huwa ala kulli shay'in qadir wa tọrọ gbogbo tọba fẹ fọfẹ fẹlẹ wa hamdi wa kulli wa liwalidayya wa tó gbogbo eléyìí wa tọrọ tọba fẹ láàrin yẹn. sábà bí sọ́kọ́ bá ẹ̀sìn ìdàgbà wọn ti ń láàárọ̀. كما تقول الحمد لله الذي أحيانا بعدما أماتنا وإليه النشور أفي بدواني فوانا مبا ọba tó ṣe kó ta wá sí lẹ́yìn tó pàtó pa wá ọ̀dọ̀ rẹ̀ láti ní àkójọ. ẹ̀rí nǹkan mẹ́ọ̀ ìbéèrè owó ní fẹ́ràn láti fi o. gbèsè pé tán òtítọ́ ta. أقول في تعريف لا أولي أولي تريد زي ما هي إذا تريد ما هي أولي تريد أولي تريد وهي ما هي تريد ما هي وأكبر توصل الحمد لله الذي أحيانا بعدما أماتنا وإليه النشور طب لن يبين عبد الله بن عمر الفاقور wọn rìn papọ̀ nítorí pé jẹ́rì máa ń nàwọ̀ wí àti àwòrán ọ̀gá rẹ̀ ti sọ oorun ìbẹ́nu tí wọ́n ti kẹ́nu ọ̀run oorun ìbẹ́nu tí wọ́n ti kẹ́nu ọ̀run tó bá wá jí àkọ́kọ́ dọ́ọ̀kọ́ ti ní kó rìn papọ̀ kìí ṣe kíkí wọn máa tara rẹ̀ jẹ́ ẹlòmíì ti rìn papọ̀ fíjọ́ mẹ́ta yọ wá fọwọ́ ti di ẹni yọ máa yọ máa mí kí pé kò rùn kò kété rùn àti rùn lọ sẹ́gbẹ̀ẹ́ nìkan kọ́ bá wọn sọ̀rọ̀ wò kó bá wọn nà nà kí lọ sọ lẹ́wọ̀n pé àwọn ti mọ̀ sí ẹnu yẹn rún tí wọ́n á ní ìwádìí pọ̀fọ́ pọ̀fọ́ pé nù yẹn rún wọ́n fẹ́ kọ́ yọnu nígbà tó di gbogbo bàtọ́ wa sálọ alákòóso yọnu bàtọ́ wa wọlé rẹ kó tó kó tó pákó bàtọ́ wa ti sọ̀rọ̀ sọ̀rọ̀ bá ti pọ̀ sí kó tó pákó tó bá ti dákẹ́ tó bá ti pẹ́ jù tó pákó sáni ó kọ̀ọ̀kan pẹ̀lú rẹ̀ rún. Nígbà tí wọ́n ti ṣe bẹ́ẹ̀, wàá rí bọ́ọ̀rọ̀ tẹ́tí wọn ò ní sábà rí tẹ́tí lọ́dọ̀ ṣe. Ibi ká fẹnú lẹ̀ ká fẹnú lẹ̀ kẹ́nu ó ti pẹ̀tà. Ìlẹ̀ wàhálà ti bẹ̀rẹ̀. Bí wọ́n kàn máa jẹun, wọ́n máa pọ́n sí ìlà, kéwọ́n ó sì máa pín kéwọ́n máa tó jù. Ìrìn àgbọ̀ ọ̀pọ̀ wa ẹran tá a jẹ tó tó dòdòdòdò tá a fẹ́ gbé mi bọ́sọ̀ bá tètè há sí mi láàrin ní méjì lẹ́yìn ìtẹ́jú márùn-ún yẹn yọ̀wò kẹ́ wá gbóòórùn rẹ̀. Tètè ọmọ àwọn bọ́tà ni àbí bọ́tà. Ẹni kó oró burúkú kan yóò mú jáde. Tọ́ba wá tó tẹ̀kẹ́ lẹ́nu rẹ̀ ń kọ́. Ẹ̀rọ kẹ́nu yóò ti dàbí gọ́tà. Ìbẹ̀ ló ti jẹ́ pé ọ̀sán wá sọ ó kó ìra tó pẹ̀lú rẹ̀ rùn àwòrán ìlà ẹlòmíì báyà sọ̀rọ̀ yóò máa fẹ́ náà náà yóò máa bọ́ pẹ̀lú tí ọwọ́ kò lẹ́nu kọ́ sọ̀rọ̀ ká gbọ́ fírìlì tọ́ba mójú tẹnu rẹ̀ náà kó kàtà kọ́ máa fún pẹ̀lú lórí délé ìpèníjà lánàá fáwọn mùsùlùmí ká mójú tó eyín wa ká mójú tẹnu wa àdáyé tó lọ́wọ́ àti ìlànà ìwà fi pápò fi gbu eyín lásán torí pé eyín lásán tó máa jẹun tó jẹun tó jẹun wọn náà máa wá wọn rẹ kọ́ wá wò nínú bíbí kó wò wò ó lè fi kọ́nà rẹ tó máa change. Ògbà lẹ́bù èyí tí ọwọ́ alátara ọkà lẹ́bù tó alátara rẹ sí lẹ́bù tó alátara màkàrónì lẹ́bù tó alátara àbùlà gbogbo ẹ̀ ọmọ àpéjọ sí ọ lẹ́gbẹ̀ẹ́ lásán. Tọ́wọ́ ayé àtúntò fáwọn èèyàn sọ̀rọ̀ òun dúpọ̀ ọmọ jáde. Ó sì fẹ́ nu àwọn èèyàn tí kàwọn ti pápò ra yọ̀ọ̀mọ̀ fi ra yàrá àtọ̀rọ̀ yàrá ti ra ẹnu kékeré ni ọ̀n tọ̀tọ̀ sí i. ẹnu wa kó torí ẹ̀ sáà bẹ́ẹ̀ wòye olóhùn yàrá tó máa tẹ̀lé yẹ ṣóòtù ọ̀nàdà kò tètè wá ẹ̀ẹ́dì gbó ṣùkùṣùkùṣùkù tètè pé ẹ̀ẹ́dì ọ̀nà àtàrà tètè kó gbogbo tó gbó láàrẹ̀ lélẹ̀ ìṣirò ọ̀nà àlọ́ tètè wá lọ yẹ pé ẹ̀wọ̀n kékeré yé tètè sàn wọn amójútó dáadáa lẹ́yìn àtúrọmọ fún mi wọn ètò tí wọn fẹ́ fọ iwájú eyín lásán lọ́rùn kò ti fọ eyín rẹ ẹ̀yìn eyín náà lágbára ló wà tó fọ torí pé iná ẹ̀ ìjọ tí ń sẹ́kù lẹ́nu máa sábà péjọ sí ọlọ́pàá ní máa fi tẹ̀jẹ̀ kọ́ fọ kí èdè ọ̀sẹ̀jẹ̀ ọ̀sẹ̀jẹ̀ kò sí dáàbò ó pé ọdún kò sílẹ̀ lọ torí ní máa dín tí ní ó bá ti gbé ó dókè tí ní ó máa jẹ̀rà bàtàrà islam ọ̀dà púpọ̀. tó bá yẹ kẹta bẹ kó tó lè ti bọ ayé ní rẹ sẹ́yìn rẹ kọ́ máa fi yọ oúnjẹ tó bá sẹ́kù rẹ tí pápò lè yọ tí bọ́ọ̀sì ò lè yọ kó tó ti yọ. àbákọ sọ́ra ọ kọ́ máa ti sábà bí wọ́n ti máa yọ lé ní gbogbo ìgbà torí máa ti bá ti ń pa pàkópa èyí ó slack. gbogbo olú àwọn kan yẹn àrẹ́bíwá máa ń pa kó o. ìgbà míì dáná bí bá ti nígbà tí wọ́n á rí pápù yẹn tán ó ti fi kí wọ́n kí àwọn àyà mẹ́wàá tó wà nípa ayé tó wá tó àlẹ ẹ̀rọ tó bẹ̀rẹ̀ pẹ̀lú ìlànà ìkọ́sẹ̀ sẹ́nà wájú wọn ọ́ واختلاف الليل والنهار لآيات لأولي الألباب تسجفني يا أيها الذين آمنوا اصبروا وصابروا ورابطوا واتقوا الله لعلكم تفلحون. هذه كما في كتابه. جميل أن يترك الله ولك الحمد أنت نور السماوات والأرض وما, وما فيهن ولك الحمد أنت قدم السماوات والأرض ومن فيهن ولك الحمد أنت الحق ووعدك الحق ولقاؤك حق والجنة حق والنار حق والنبيون حق ومحمد حق والساعة حق اللهم لك أسلمت وبك آمنت وعليك توكلت وإليك أنبت وبك خاصم وإليك حك وإليك حاكم فاغفر لي ما قدمت وما أخرت وما أسررت وما أعلنت أنت إلهي لا إله إلا أنت يا مسلم الرسول الله ẹlòmí lè fi aago kọ́ máa dúró lọ́lọ́ lọ́lọ́ lápò tètè lóde títí ìrìnbìtì ètò ìwọ́ sí. ẹ ẹ ìlú ìdílé sẹ́yìn kí wọ́n ti ń ti tiẹ̀ o ẹlòmí lọ́mọ ti tiẹ̀ gbogbo àkójọ wà sí kàmí. láàrin àwọn ẹ̀rọ sẹ́yìn ọgbọ̀n tó bá fẹ́ẹ́ ti gbogbo àjọ àyẹ̀dá tó ń gbàdá fọmọ tó ń gbòdò lọ́mọ ayáwèrè fọmọ apátó lẹ́ gbàdúrà ní pẹ̀lẹ́pẹ̀lẹ́ ọlọ́rọ̀ sọ wàlá ìsìlámù orí láti ẹni tó bá mọ dáadáa islam tó bá ti ara rẹ tó ti islam lọ́dọ̀ wà láì lọ́fẹ̀ẹ́ takò lára rẹ kí ni kí ni ń dà ọ́ láàmú gẹ́gẹ́ tó hàn án lọ. tó ẹ wá wọ àwọn àdúrà yìí táwọn alẹ́ nígbà táwọn olórí ìbúlẹ̀ àtọ́jọ́ kọ lù ọ lọ́jọ́ yẹn tó ti tóko wà má ti kò sí pẹ̀lú àdúrà yìí kò sí olórí ìbúlẹ̀ àtọ́jọ́ kọ lù ọ tó ti tóko dáa. torí àwọn àtúmọ̀ dájọ́ àyíkó sínú ó ti pọ̀ jù torí di eléyìí wọ́n ẹ̀ṣẹ̀ aláṣẹ hàn ló ti dómi ló lè hàn nínú àwọn àdúrà tó wáyé sọ̀rọ̀ àníbi sọ̀rọ̀ àti sọ̀rọ̀ àti kò sí láàárọ̀ ó kú oríire láti kó owó yìí wàá yóò kó kó kó kó kó lọ́kàn ló lé ẹni rọ́bì olùsọ́wọ́ akọlọ yóò gbà bọ̀lọ̀ tó àwọn ọgbà tó bá ti ẹ́ tuntun kì í ẹ̀ tó bá ti bá ó ara tó kí ni tó subhanallah ó túmọ̀ sí kẹjẹ amójútó tó wá látọ̀dọ̀ dání látọ̀dọ̀ àlẹ́wà Muhammad sallallahu alaihi wasallam. àlẹ́bí wa sallallahu alaihi wasallam sọ̀rọ̀ àdébì sùn. àtọ̀tẹ́yìn tẹ́lifẹ̀ fẹ́ wo bọ́ọ̀lù fẹ́ wo football match. àtẹ́lómìn gbogbo àwọn tíìtì kan tó ti rà ẹwà wò lọ́sibí bàbá sàlá ti tíìtì lọ́wọ́ àti ìkórè lọ́wọ́ àti ọkọ̀tì yọ máa nà láìsí rọ́ ọba gbogbo ọjọ́ ayé rẹ̀ jẹ́ lórí òfó ànábì wa sọ̀rọ̀ wá àti làwọn ará tẹ̀lé fẹ́ẹ́sì mà nígbà wọn bá ti kí ìṣá yìí wọ́n bá ti dé lébà wọ́n kì í náà fi làwọn ká mi sí sunna tó rọ̀ àtẹ̀lé fi náà ṣá tó bá ti kí báyìí kó o rìn ìlànà ìmọ̀ àti pọ́ọ̀tù tó bá wá sí nígbà yìí ìdá kan ìdá kan mẹ́ta ti gbẹ̀yìn òru ànábì máa ń jí torí kọ́ lọ́n sọ pé orin lẹ́yìnlá ẹ̀yìn ọ̀pàdé ìlà ní sọ́wọ́ àwọn olùkọ́sílẹ̀ ọ̀pàdé ìlà orin àìyí wọn ti lọ kọ́ ara lọ́ọ̀tì ìlà ẹ sì máa gbọ́dọ̀ ànábì rẹ̀ jí kí òun ò gbogbo òru ojoojúmọ́ ọ̀ràn àyàn ní lórí tẹ̀. ọ̀ràn àyàn lórí tẹ̀ bẹ́ẹ̀ sì ni àtẹ̀tẹ̀ sùn òní àtẹ̀tẹ̀ ìgbà míì wọn kó tètè sára bí sọ̀rọ̀ máa jọ náà wọ́n sáyìn níbẹ̀ ni òun kọ́ ara bèbè sùn nítorí pé wọ́n yanjú wọ́n yanjú ọ̀rọ̀ fáwọn mùsùlùmí wọ́n ronú nípa ọ̀rọ̀ àwọn mùsùlùmí wọ́n tètè àwọn mùsùlùmí àlẹ́bìdè náà tètè sùn báyìí àwọn náà tó bá gbá nídìíwọ́ nítorí pé afẹ́ ṣàtúnṣe afẹ́ tó ètò láàrin àwọn èèyàn sí àárín wọn àdámárá kò sì tó burú tààrà pé ká tó sọ ìtòrí ẹ̀. nínú tó kí wá jẹ́ àtàyẹ nípa àtàbí yàtọ̀ táwọn àtàjọ ọlẹ́yìn rẹ̀ oní tí ojú àtàbí máa ń sùn ṣùgbọ́n kan rẹ̀ kì í sùn tó táwọn ọmọ ojú rẹ̀ ó sùn ṣùgbọ́n kan rẹ̀ kò sùn. ẹnikẹ́ni ní sẹ́ máa sùn tọkàtọkà lẹ́sùn ilé ìlà ti sọ pé àtàbí sọ̀rọ̀ wà lẹ́sọ̀rọ̀ ní alàyínáni náà ẹni tí ó méjèèjì òun náà ni okùn tó so ibi títí tó ń gbà jáde òun lọkùn tó so ibi tó ń gbà jáde lára yín ẹni tó bá ti lè sùn pínrín kọlọ̀kọlọ̀ aláṣẹ torí pé ìgbà tó ti sùn okùn ti tú tẹ̀wé tó bá ń dà jáde kò lè mà rẹ̀ lọ fún àlọ́ aláṣẹ kí ló fà á torí pé ńgbà tó ti tẹ̀ ẹ́ ti sọ ọ́ kẹ́lẹ́ ti sọ ọ́ lè fẹ́ sí lọ́wọ́ gbọ́dọ̀ ti dá wa tí ìyá bá ti sọ ẹ́ lójú rẹ̀ ti báyìí tó ti sọ ọkàn náà ti tẹ́jú ó ti sọ ẹ lọ sọ kẹ́kẹ́ tó sọ̀rọ̀ ọ̀gbọ́n ó ti sọ. irú orúkọ olówó ló ti wọ gán lára yìí lọ́wọ́ ṣùgbọ́n náà ti sọ̀rọ̀ wá àlè ẹnìkan ọ̀gbọ̀nà wa wá ní kọ́mọ kára rẹ̀ jẹ́ ọ ìgbé tó wọ́n ti fún àlọ́dà lọ́wọ́ wọ́n lọ sẹ́kù náà ń bì yẹ. táwọn afá àtúntò wọ àwọn ànábì wọn náà kó ojú rẹ̀ ní wọn tún ọkàn yẹn tó wà pa ìrọ̀rọ̀ pa. wọ́n gbé ọmọ tẹ̀lé sùn wọ́n tẹ̀lé àrẹ jẹ tẹ̀lé ìgbésẹ̀ ànábì àtọ́káwọn síwájú kó tó ti fúnra rẹ̀ tó hàn wá ẹrù bàtí ọba tẹ́lẹ̀ fún àbúrò rẹ̀ ọba jì àbúrò rẹ̀ náà sọ̀rọ̀ nígbà tó wà lórí rẹ̀ àjò tó ọba jì kó tó wá àbúrò rẹ̀ náà sọ̀rọ̀ máa dáadáa wọn kì í jẹ́ àtàkì káàkiri lójì mo ní wá sí ni wọn bàbá mi yàn láti là tòzá lọ bẹ ìwọ kò tètè lọ sàlọ aláṣẹ wọ́n ní wá sí ìrìnà ní sílẹ̀kùn yẹn ẹ̀rọ pé ẹ̀ ti sínú tó o túmọ̀ sí pé wọ́n kì í sí àná nìkan náà lè tó jù. láti sọ owó àti ọ̀nà kan wá sùn lálẹ́ o wọ́n á máa fi ẹgbẹ́ ọ̀tún lélẹ̀ tó bá yẹ pé lálẹ́ wọn sùn wọ́n máa fi ẹgbẹ́ ọ̀tún wọn lélẹ̀. àbájọ́ wọn sùn tí wọ́n ti sá tó kí wọn àbúrò àlejò sọ̀rọ̀ bá àlewà rẹ̀ tó lẹ́rù wọ́n máa ń na apá wọn sílẹ̀ wọ́n na palẹ̀ wọ́n wá sí orí wọn lórí àtẹlẹwọ́ wọn. tí wọ́n bá sùn lálẹ́ wọ́n máa ń fi ẹ̀gbẹ́ ọ̀tún fi lélẹ̀. àmọ́ tí wọ́n bá sùn síwájú bá tó kí wọn àtúbà wọ́n máa ń tẹ́ apá wọn sílẹ̀. wọ́n wá gbé orí wọn sórí àtẹlẹwọ́ wọn wọ́n ti àpáàlẹ̀ wọ́n á gborí sí orí àtẹ̀lẹ́wọ́. wọ́n ní kí ìbámu tẹ̀lé ní ìdílé sọ̀rọ̀ ìwà ẹ̀mí wa wọ́n ti tẹ́lẹ̀ ní ìlú tẹ̀lé. wọ́n lóra àdéhùn sọ̀rọ̀ àìsílẹ̀ olóhùn tó tọ́ka jù olóṣù gbúlóṣù. bẹ́ẹ̀ náà sì ni àwọn mẹ́ríkù dọ̀tọ̀ sọ ìmọ̀kọ́ yẹn sọ látàrí ìwọ̀n náà. táwọn mẹ́ríkù dọ̀tọ̀ wọn ní wípé wọ́n máa ń fún ìdáta òru ìdáta nu mẹ́ta òru wọ́n máa fi sùn wọ́n sì tún máa fi ìdáta nu mẹ́ta ọ̀sán sùn. ẹ̀gbọ́n máa sọ kàyéwúlà lọ́sàn wọ́n sì tún máa sùn ìdáta nu mẹ́ta òru gbogbo ẹ̀ wá wákàtí mẹ́jọ wákàtí mẹ́rin lóru wákàtí mẹ́rin ní sílẹ̀ lànàbí tó wà nípìnlẹ̀ náà lẹ́yìn tí mo gbé bá sùn lọ́sàn yóò ràn yín lọ́wọ́ láti má sùn àtùpà lóru ṣẹlẹ̀ ìdẹ̀rí dáàbò sí lóru kó ràn wá kó ràn wá lọ́wọ́ lórí àti ọ̀kan nínú ẹjọ́ máa tẹ̀lé lánàá lẹ́nu Muhammad sọ̀rọ̀ bá wà ní wàrí sẹ́lẹ̀ سبحانك اللهم وبحمدك أشهد أن لا إله إلا أنت أستغفرك وأتوب إليك الله أكبر الله أكبر الله محمدا رسول الله أشهد أن محمدا رسول الله حي على الصلاة حي على الصلاة حي على الفلاح حي على الفلاح الله nígbà tí gbogbo ọ̀rọ̀ láti di kankan ṣùgbọ́n àgbọ̀dọ̀ pa aláró dúdú. Sábàtà ẹ̀rẹ̀ pẹ̀lú black colour ní àtẹnu tó náà bá láàánú. Ọ̀nà bọ̀ ọ̀tà lọ wa. Òṣùgbọ́n tẹ̀ wá sí kọ́lọ̀ mi yàtọ̀ sí dúdú. Tẹ̀ bá ti pa àwọn ẹ̀ lọ́sẹ̀ lóru rẹ̀. Ìwà ìṣòro wa ti lọ sí nǹkan lọ sí pẹ̀lú ọ̀rọ̀ bàbá àṣírí lọ́kàn. Ọ̀gbìn wa wà ní ọ̀rá. Ọ̀rọ̀ ẹni tó tó kíkí kúkẹ́ dárí pẹ̀lú kọ́lọ̀ sí ìlà òun náà lẹ́nu tí gbogbo ohun rẹ̀ láti Àwọn ìdíje àwọn nípa pé bóyá tí èèyàn fẹ́ ṣe ṣé ìdájọ́ tó wà fún ọ̀nà tí ọkùnrin gbọ́dọ̀ gbà kí ṣé bẹ́ẹ̀ náà ni ti obìnrin náà bí yàtọ̀ wọn bẹ̀. Kò sí àpò láàrin ọkùnrin àti obìnrin lọ́wọ́ bẹ́ẹ̀ sùn, ká fi gbé òkun àbílẹ̀ ká fọwọ́ wa wọ́n ti sábẹ́ ìsìn wa so eléyìí ká ti sàdúrà lẹ́yìn náà nàbí sọ̀rọ̀ wá àdìsọ́lẹ̀ òye ọkùnrin lẹ́ kò yóò fún ilẹ̀ láti ṣe bá ọ̀nà ìlú ẹ̀rọ ọmọ gbókù ti lọ sáré rẹ̀ òkú ti lọ sáré rẹ̀ lọ́dún náà wọ́n gbé gbà wọ́n gbé wọ́n gbé lélẹ̀ eléyìí náà nígbà tí wà náà. wọ́n ti ṣe ìgbà tó bá fẹ́ fẹ́ òkè lélẹ̀ tí ọ̀pá ìjọ tuntun pé oorun ò tètè wá èèyàn lè yí sí ẹ̀jẹ̀ oṣù àti kí èèyàn ká nìyí. ìṣàlá ló tètè wá. nígbà nígbà sùn lórí ẹgbẹ́ ọ̀sùn oorun tètè wá ìṣàlá. tó bá tó béèrè bẹ́ẹ̀ sì ni pé báwo lẹni tó sùn lórí ẹgbẹ́ ọ̀sùn. wọ́n tó ti tètè tí tó tó tó tó wọn fi ń tó ti ń bọ̀ wọn lọ ó fi gbà kan fún yí lẹ́gbẹ̀ẹ́ oṣù. ìrẹ́ ìṣàlá kò sì tó burú bẹ́ẹ̀ torí kò sì sùn ẹ̀mí ìwà gbogbo tó bá tẹ̀lé mẹ́ẹ̀ tí wà náà lọ́sọ̀ bá ti ti padà àwọn padà sórí ẹgbẹ́ ọ̀gbọ́n náà. lórí lórí ìgbàlù tí a yìí ti gbé ọ̀rọ̀ àwọn ọ̀gbìn táwọn ènìyàn sọ pé àwọn ọ̀gbìn tí wọ́n á dé ìgbẹ́. ọ̀sẹ̀ tó lọ rẹ̀ ọ̀sẹ̀ tó kọ́ àwọn ọ̀gbìn tó ń bá a sí ṣé ìlú ẹgbẹ́ nípa ìgbàgbọ́ parí báàbù yìí ọ̀pọ̀ máa ń pa àlà wọn lè lè gbé báwo ni ilé iṣẹ́ wa ṣe yára wọn yọ wọn sọ nípa àlà kí nígbà tó sọ̀rọ̀ àlà kàkà ní táwárò sí bàbá yẹn sọ lọ́wọ́ ọ̀rọ̀ oríṣi méjì lọ́wọ́ àlejò àwọn olùmọ̀ àwọn kan sọ pé kó fà nítorí kó bẹ̀rẹ̀ kí fa ìwà àìjẹ àwọn kan sọ pé rárá ọkọ ló fa ìdílé burúkú wọ náà tó kún orí rẹ wọn bá fa pé yẹ ìdí ọlọ́pàá rẹ lẹsẹ àdìgbò orí mi lè fi náà lọ lágbára ìṣòro tó dáa ìṣòro kọ́ máa fa ìdílé burúkú bá fa ìlọ pé fífi afẹ́fẹ́ lọ àgbà ó máa mú kí irun ọ̀rọ̀ ẹ̀jẹ̀ gíga ìwọ nígbà tí wọn bàbá yọ fókè nínú àwọn sábà tuntun náà fà á. na ní pé òórùn tí ó ń mú irun àjáde tí wọ́n wà lára ọkùnrin tí ó wà lára sí náà lọ́pàá ni ọ̀gá ẹ̀ ti ń jáde. Ìṣèlú àwọn òkùnkùn lè dá kan dé. Ṣé tí ẹ bá mọ̀ tí mo lè máa ń pé ẹ̀ ń ká ọ̀nà Ṣùgbọ́n ọ̀nà lọ́mọ láti àtàjáde ti sọ nígbà wọn ti fi ara ti kàn yọ gbàdá ní ọmọ wọn máa túmọ̀ rẹ̀ kó máa túmọ̀ rẹ̀ sọ́ra ti sọ fún àkùrọ̀ wa máa túmọ̀ rẹ̀. ṣùgbọ́n àyà àkùrọ̀ àti ìjọba àbọ̀dá ìjọba sọ̀rọ̀ ní ìkọ̀rọ̀ náà láwọn àlẹ́ àkùrọ̀ ogun àkọ́kọ́ ló wà ẹ̀rọ ti làákà yìí sí ìtumọ̀ àyà àkùrọ̀ àti bẹ́ẹ̀ lókè wọ́n tó wà ní kábàdà kùtù lórí ọ̀gá ìlú bá àwọn ìrọ̀lẹ́ bá wọn. Òun tó ń tẹ̀lé wọn kọ ìlú là ń fẹ́ kó ṣùgbọ́n kó tó dáàbò bò bòrò èyí tó ti ẹ̀ka ìlú bòrò tó yìí. Àwọn ìrọ̀lẹ́ bá wọn. Tọ́lá bẹ jẹun, ta lọ́tọ́ sí. Àwọn ta lọ́tọ́ sí kọ́kọ́kọ́ wọ́n ní ìlànà kẹ́kọ̀ọ́ ìpàdé àṣọ pé ìlànà wa wọ̀ pélébé ni ẹ̀yìn máa ń fi sílẹ̀ tọ́tọ́ fún ìlànà ìjà ìwà ara torí ìlànà ìrọ̀lẹ́ ọ̀ bẹ́ẹ̀ ni ẹ̀jọ̀ á máa jẹ́ ìṣòro náà láti sọ pé téèyàn bá téèyàn bá téèyàn bá wọ gbogbo aṣọ tí àwọn èèyàn wọ yẹn ọwọ́ sọmọlúwàbí ọwọ́ sọmọlúwàbí ìwọ́n fẹ́ kọ́ kọ́lọ́ ẹ̀yìn rẹ̀ náà tètè sọ fẹ́ ta lóde ní táwọn sọmọlúwàbí nínú àwọn àpò ìdí kékeré ó ti máa ibi tí wọn bá kọ ọmọ wa kí wọn kò ní tẹsẹ̀ pé tí wọn pa rẹ̀ wúlé ilé káwọn olówó ńlá dídá yìí nígbà bẹ̀rẹ̀ tó bá wọ sílẹ̀ ìlú títí sílẹ̀ tẹ́ bá wọn ṣe kò burú sọ. kòkòrò. ó ní òsì mọ iye ìwò apáta gbòòrò kan lára tí ó tó bí ìrìn bàjẹ́ àbí ẹni pàtó. ọ̀rọ̀ orí tó ti lé o tó ti lè kàn báyìí náà bàjẹ́. Usman Marwan dan masyarakat itu akan dua kali. Ini ini mungkin awal itu juga dia. Mungkin awal itu. Kalau itu ada si. Kalau itu nanti. nanti ku. Wah, kau deh. Soalnya ada nanti nanti ini kau èrò tí ọkọ àti ọkọ máa ṣe ìgbà tó bá fẹ́ fi ọwọ́ káyàwó ẹ̀ gangan ni àdúgbò àti bá fẹ́ bá a lò ní ìpàpà. tó bá fẹ́ bá a lò ṣé ìṣòro tó bá fẹ́ fọ́ ọkà láàrú àwọn bàbá ẹ̀ wọ́n kọ̀ sílẹ̀ látara pé ó fẹ́ dá irun gbọ̀ sí àbí ó dá irun gbọ̀ sí wọ́n lọ fún ilé iṣẹ́ àwọn máa ń fún ojú ẹrú ẹ̀. ẹni tí bàbá rẹ̀ ló kọ́ lọ́mọ orúkọ dárúkọ ojú ẹrú rẹ̀ làwọn ti tún ná ojú àrà ọlọ́run ní kàn ẹrú tó bá ti tún ẹrú rẹ̀ ọlọ́run kò lóru lọ́sọ́ àti gbogbo ìdílé àwọn àgbàlagbà.

ìgbà tí wọ́n máa ń halẹ̀ mọ́ ẹ̀ láti fi mọ báwo ni máa ń lè ẹ̀sùn tó ṣe lágbára tó lọ́ka lórí wọn. ní ti sábà àmọ́ báwọn kọ̀ lọ́nà báwọn ti kọ̀ lọ́nà lásìkò àgbàlá kan tó bá lò kọ́ wọn tó ṣe ra rẹ̀ lọ. àwọn ṣe ra rẹ̀ ṣébí wọ́n bá kọ bàbá rẹ̀ ní bàbá tí bàbá rẹ̀ bá kú ó jogún rẹ̀ wọ́n tí wọ́n bá kú kò ní rẹ̀ tó ló kọ́ lọ́nà. láti wọ́n lórí gbogbo rẹ̀ ní ti ẹlẹ́kejì ní pé tó máa wá kú bójú ogun ìlú ọ̀pọ̀ bàbà torí ẹ̀ gbogbo àtàwọn yorùbá àwọn ọkọ̀ tọmọtọmọ wọn fi kí gbogbo wọn ń sára wọn jẹ ní torí kọ́ ọmọ àwọn ọmọ rẹ náà ní ọ̀rọ̀ ìdílé láíláí. sọ ẹlẹ́kejì omi ní pé pápá yìí lè fa ọmọ wa fún sí lọ ọmọ ẹni máa ṣáájú ní lọ níbi ẹsìn kí ló burú bẹ̀ nítorí ọ̀pọ̀lọpọ̀ ní púpọ̀ àyíká especially tí wọ́n ti lọ́mọ lọ sí àwọn institution tí wọ́n wù wọ́n kókó ọmọ padà sílé lọ́mọ àtàlẹ́ kíkà kan mọ́ wọ́n ní lọ́la gbó ọmọ kíkà ló kíkà bẹ́ẹ̀ lóko àwọn oní àwọn ẹ̀ ẹ̀ dàpọ̀ ṣe kẹrin ṣe kẹrin torí máa ń wọ́ ọ̀pọ̀lọpọ̀ òbí bẹ́ẹ̀ fún ọ̀rọ̀ sàánù wa. wọ́n tó máa di ọmọ dáadáa ọmọ tó jẹ́ ìtù ìdí sẹ́ǹtì wọn mọ̀

ìfún wa tẹ́tí òwe fẹ́ o abẹ́yẹ ọ̀rọ̀ bẹ́ẹ̀ wọ́n pọ̀ wọ́n lọ lórí ìdílé ẹ̀já tẹ́tí ọlọ́run ẹni tí ó rí fẹ́ ọlọ́run ẹni tí ó rí fẹ́ àmọ́ àrífẹ́ àrífẹ́ kí ni wá ẹ̀rù ọ̀nà àti gbọ́dọ̀ sí náà táwọn òbí sì fọkàn balẹ̀ owó tẹ̀ ń ná lórí àwọn ọmọ kò gbé o kò gbé wọ̀ láì torí pé ẹran ọlọ́mọ ìwé tí wọ́n lè bá àgbà nílà alihamudulila ọmọ tó bá ti rẹ kọkọ kó ti dàgbà ní làákàyè àwọn arìnrìn àríṣẹ nǹkan mi lélẹ lẹ́yìn náà kò síṣẹ́ tó pé èèyàn bí èsì èèyàn para rẹ̀ iṣẹ́ tí èèyàn para rẹ̀ sí ló pé jù tó bá dé pé nílé ẹ̀kọ́ yẹn ọba rí nǹkan kan kọ́ tí wọn náà lè máa pòdúsì fún ara rẹ̀ àríkú wọn náà ló fún àwọn mi kò síṣẹ́ tó pé eléyìí wọn gbogbo tẹ o ti bá o ti bá ti kò kéwìyà o ti tìjú ti kò ti tẹjú tó bá sọra tẹnu tó tọ̀ bá sọ ara lọ́nà. àwọn tó bá ti wọ̀ ni fún ara rẹ lẹ́nu kan níbi tẹ́jú wọn lórí nǹkan tó ní láti fẹ́ lé ọ. Ìbéèrè ìjẹun ti lè mú àwọn ọmọ ìhàmì. أشهد أن لا إله إلا أنت